Ọ̀yọ́ text one. Ọ̀yọ́ jẹ́ ìlú tí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Àwọn ìlú tí ó wà yíká Ọ̀yọ́ ni Awẹ́, Akínmárìn, Fìdítì àti Ṣakí. Àwọn oníṣẹ́ ọwọ́ pọ̀ púpọ̀ ní Ọ̀yọ́. Ṣàgó ni ọba tí ó ṣe pàtàkì ní Ọ̀yọ́. Ilé kan tí a ń pè ní Àtìbá jẹ́ ilé tí ó tóbi púpọ̀ níbẹ̀. Igbá gbígbẹ́ àti àwòrán pọ̀ púpọ̀ ní Ọ̀yọ́. Àkẹ̀sán ni ọjà tí ó tóbi púpọ̀ láàrin Ọ̀yọ́ àwọn ará Ọ̀yọ́ fẹ́ràn láti máa lọ sóko wọ́n sì fẹ́ràn láti máa jó ní ọjà nígbà tí ó di ọjọ́ alẹ́ Ọ̀yọ́ jẹ́ ìlú tí kò jìnnà púpọ̀ sí Ìbàdàn. Questions on Ọ̀yọ́, text one. Níbo ni ìlú Ọ̀yọ́ wà? Àwọn ìlú wo ni ó yí Ọ̀yọ́ ká? Àwọn oníṣẹ́ wo ni ó pọ̀ púpọ̀ ní Ọ̀yọ́? dárúkọ ọ̀kan nínú àwọn ọba tí ó ṣe pàtàkì ní ọ̀yọ́ irú ilé wo ni àtìbá jẹ́ àwòrán àti kíni ó pọ̀ púpọ̀ ní ọ̀yọ́ ọjà wo ni ó tóbi púpọ̀ láàrin ọ̀yọ́ dárúkọ nǹkan méjì tí àwọn ará ọ̀yọ́ fẹ́ràn láti máa ṣe ǹjẹ́ ọ̀yọ́ jìnnà púpọ̀ sí ìbàdàn. ọ̀yọ́ text two. ọ̀yọ́ jẹ́ ìlú tí ó ṣe pàtàkì púpọ̀ ní ìgboro ìwọ̀ oòrùn nàìjíríà àwọn ará ọ̀yọ́ fẹ́ràn láti máa gbẹ́ igbá àti iṣẹ́ ọnà ààfin ní ìlú ilé tí ó tóbi púpọ̀ ní ọ̀yọ́ àtìbá tún jẹ́ ilé kan tí ó ṣe pàtàkì ní ìgboro ọ̀yọ́ ọjà tí àwọn èèyàn fẹ́ràn láti máa ná ní ọ̀yọ́ là ń pè ní àkẹ̀sán ṣàngó ni ọba tí ó jẹ́ ẹni tí ó ṣe ọ̀yọ́ dó ní agbègbè ọ̀yọ́ àwọn àgbẹ̀ pọ̀ púpọ̀ ìṣẹ́yìn ṣakí awẹ́ ni àwọn ìlú tí wọ́n yí ọ̀yọ́ ká àwọn ará ọ̀yọ́ fẹ́ràn láti máa jó ní ọwọ́ alẹ́. Questions on Ọ̀yọ́, text two. Irú ìlú wo ni Ọ̀yọ́ jẹ́ ní ìgboro ìwọ̀ oòrùn Nàìjíríà? Lẹ́yìn igbá gbígbẹ́ kí ni àwọn ará Ọ̀yọ́ tún fẹ́ràn láti máa ṣe? Dárúkọ ilé méjì tí ó ṣe pàtàkì ní Ọ̀yọ́. Níbo ni à ń pè ní Àkẹ̀sán ní Ọ̀yọ́? Ta ni Ṣàngó jẹ́? Irú iṣẹ́ wo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣe ní agbègbè Ọ̀yọ́? Yàtọ̀ sí Ṣakí dárúkọ ìlú méjì mìíràn tí ó yí ọ̀yọ́ ká. kí ni àwọn ará ọ̀yọ́ fẹ́ràn láti máa ṣe ní ọwọ́ alẹ́?